ni ẹ gbọ́dọ̀ tó máa àwọn ìyàwó yín jẹ́jẹ́ lẹ́tọ̀ọ́ yín lókùnrin ìgbà tó bá jẹ́ wípé ẹ sì ń kóra ó fẹ́mi Allah subhanahu wa ta'ala nínú àwọn ilé mi ti ń bẹ lórílẹ̀. eléyìí á mọ̀ wípé mọ́sálásí làásì máa ṣe àlẹ́ ìkà. tóyì tá a bá wá ní mùsọ́lá mùsọ́lá nìsín ó ní èèyàn kọ́lé ọwọ́ á ní níbi ìta rẹ̀ ọkàn tóbi blọọkù báyìí wọn a máa kírun bẹ kódà àwọn ìjọba pé tí òjò bá déwò ilé kírun bẹ lọ́pọ̀lọpọ̀ gbà tí wọn ti wà nínú àwọn kírun tó ọba sílé ẹnì ẹ̀kọ́ ọmọ tí wọn fẹlẹ sí irú mi tá à ń bẹ̀rẹ̀ mọ̀sánlá yìí tàbí ẹlòmíì ti sọ káfà kí rẹ̀ níjẹ́ ní kírun nínú ilé rẹ̀ ó ní màmọ́tà lókè tó tọ́ irú bẹ̀ àìsè ìtìkáàtù ń bẹ́ o nítorí pé mọ̀sánlá yìí kò mú hukumu kò mú hukumu mọ́sálásí obìnrin tí ò lè rò kò lè jókòó bẹ́ẹ̀ ẹni jẹ́nàbà kò jókòó bẹ́ẹ̀ àní àní lè bóde bákan náà bẹ́ẹ̀ yà ti dé bẹ́ẹ̀ kò jókòó lójú ẹsẹ̀ tí ọ̀yìn náà fi alága lè jí kò tó jókòó àní bí a òní kò tó kọ́lápà sí náà àwọn ìdájọ́ yìí mọ́tọ́láṣí òní ìtìkáàfù ní bá ti pẹ̀lú rẹ̀ ṣùgbọ́n irú mọ́tọ́láṣí wò láti wá ṣe àlẹ́ ìtìkáàfù ọ̀pọ̀lọpọ̀ àwọn àfọ àtọ́rí ilé gẹ́gbà àti ilé ẹ̀ta jẹ́ ní kò sí láti lè ṣe àlẹ́rìndìkà ṣùgbọ́n nínú àwọn àfà tí wọ́n ti oyè wá ní pé àlẹ́rìndìkà fi ẹ̀yìn ò lè ṣe àyàfi kọjẹ́ mọ́sálásí mẹ́ta nínú sàhábà ẹni tó sọ̀rọ̀ ìkó ni Hudayfa ibn Yamani radiyallahu ta'ala anhu ọ̀rọ̀ ọ̀rọ̀ ó ní àtẹ́bí ní láti káfà illa a gbọ́dọ̀ sí ìtìkáf ilà bí masalasi salata àyà masalasi mẹ́ta yìí masalasi makka masalasi medina masalasi ẹ eh, ẹ eh, ẹ eh, masalasi tí ń bẹ ní jerusalem ní palestine ṣùgbọ́n kò dé ibà yìí àbọ̀bí ọ̀rẹ́ bákan náà àbọ̀ àwa sa'id ibn musayyab àwọn ní tí kò kọ́dà mọ́sálásí kan péré èèyàn ti tètè káàpù nílẹ̀ ìbọn ta lọ́rọ̀ máa bí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ gẹ́gẹ́ bí àlọ́ kan máa gbé ìkàkà kí ní nǹkan ní ìtúkù ètò ìgbé kí nǹkan tó kù tọ́pọ̀ káwọn èèyàn lọ ṣùgbọ́n àìsàn síra wọn àwọn àmẹ́rin wá gẹ́gẹ́ pé wọ́n kàn máa kọ̀rọ̀ bá wọn pé wọ́n máa lè ṣe mọ́ ìdíkà àwọn mọ́sálásí mẹ́ta lẹ́yìn láti ní nǹkan ní ìtúkù sí àwọn àbọ̀ àṣọ bẹ́ẹ̀ àti ṣe kọ́ ọlọ́run ní kàlọ́ rẹ̀ tọ́ba lọ sí mọ́sálásí mẹ́kà ọlọ́run àgbàlọ́ rẹ̀ bó ṣe mọ́sálásí Jerusalem ọlọ́run ní kàlọ́ rẹ̀ àti bó ṣe mọ́sálásí Madina lọ́dọ̀ kò sí káàpù sí àwọn rí ẹ̀rí rẹ̀ pàtàkì ṣe àdàbí òbí gbá ti ẹrù bọ́mọ àkùnrin mẹ́kà nígbà tí wọ́n sọ pé ọ̀nà mẹ́ta láti ọ̀dún léṣe ìtìkáàpù adúlé nínú àwọn sáláàpù ti pé kọ́dà ọ̀nà kan yẹn ti ṣe ìtìkáàpù ó náà láti kí ni o Madina bákan náà àpá àwọn àtọ́ fún ẹsẹ̀ sọ̀hàbíyù ṣùgbọ́n تابعي كريم أولي صحابة قال أبو بن عباس أتعلم الصحابة الله أولي يقول الاعتكاف أبو بكر wọ́n lè wọ́n àkọ́kọ́ wọ́n lọ́ka sí maka ìwọ́lẹ̀ kejì wọ́n lọ́ka sí bẹ́ẹ̀ni magina tí yóò bá wù wá wọ́n lè wò ní ìdíkàpù ọ̀gá ló tẹ̀ bí àwọn tètè dàpù bẹ̀ ọ̀gá àti ìdíkàpù rẹ̀ tó wọ́n. ó di ọ̀rọ̀ lẹ́ẹ̀ mẹ́ta bá a bá fi má ti ètí àbá wa ẹ ẹ Muhammad bin Abdul yóò di mẹ́rin ṣùgbọ́n pàtàkì àjọyọ̀ dùbọ̀ jùmú wa yìí bó kẹ̀kẹ́ yìí pé a rí nínú àwọn àfáà náà bí mamu Malik táwọn sọ wípé mọ́sálásí tí wọ́n bá ti ń kí jùmọ̀ àwọn náà fara mọ́ lórí pẹ́lọ́tọ̀ tiwọn kéèyàn jáde kó ní ìtìká kọjá àkọsọ kó lọ kìjìmá ọjà ìtìká lọ́dọ̀ wọn àyùn àwọn àfa tí a ní kò sí mọ́tò tí yóò ti lè ṣe kí wọ́n láti máa kí ìrun jama ń bẹ àwọn òṣìṣẹ́ ọkọ̀ jìmá ìbá àwọn ìbá àwọn jìmá ṣùgbọ́n ìdí ìjùmọ̀ òòrùn tọ́pọ̀ jù náà táwọn àfa àtọ̀ wípé mọ́sálásí tá a ti lè ṣe ìtìká tó fọkàn balẹ̀ jù òní kọjẹ́ mọ́sálásí tí wọ́n ti ń kí ju wa. ṣùgbọ́n sọ̀hábà sọ̀hábí yìí lọ sọ̀rọ̀ yìí nípa pé àti ìdìgá pọ̀ fún mọ́tàlásí mẹ́ta kò dẹ́gbà tó yàmà ní rọ́bì yàrá lọ́sẹ̀ náà lọ. kò sí lè dá sọ fúnra rẹ̀ ọkọ̀ ọ̀rọ̀ sàlám òun ni. ṣùgbọ́n ọ̀rọ̀ àwọn àbọ̀ àkúrọ̀sọ̀ pọ̀ lórí rẹ̀ nítorí wípé tàwọ̀dí ọ̀padà wọ ìwáyà ní ọ̀nà méjì. رواية وحكما عبد الله بن مسعود رضي الله عنه òun àti mùdẹ́bà ní yamani alájọsí dáadáa ni wọ́n ṣùgbọ́n mọ́tálásí kan ń bẹ láàrin ilé mùdẹ́bà ní yamani àti abdullah bin mas'ud mọ́tálásí àwọn èèyàn kan kóra jọ mẹ wọn ti ká àbújọ ọdẹ ìbàwá wà fẹẹ pẹ̀lú ìlú ìbọ hàdà àgbà mọkànlélọ́dún fìmọ̀sánná nígbà mọ́mọ́ kọ̀ọ̀dá àsọ̀nàmí wà mọkànlélọ́dún fìmọ̀sánná nígbà ìṣẹ́yìnbá rọ̀ṣọ́ òkúrọ̀ nígbà tí ọdẹ ìbàlọ́dọ̀ àbẹ́ pẹ̀lú ọwọ́ sọ fún pé mo mọ̀ ní ẹ̀mọ̀ kẹ́ńgbà bọ́kú àjọ tí wọ́n bá gbà dáadáa tí àákàkà tó kọ̀ lọ́rẹ́ o. àbá mùsùlùmí kí lọ wá sọ̀rọ̀ ó lé mìíràn sí ni wípé láti káfà nílẹ̀ àbùkù láti rárá ẹ̀yin olè tètè káfà àbí mọ́tàlásí mẹ́ta àbá mùsùlùmí ni èmi tètè káfà àbí mọ́tàlásí mẹ́ta kí wàá ní tó o fún ẹ̀sọ́ ìdí àlè ní o ti o pé súnmọ́ àtọ́sá mi nǹkan tẹ́sẹ̀ o àbúrò àti mùsùlùmí ni fọ́tíwá tó wúwà فأخطأت وذكروا فنسيت àwọn èèyàn yìí njẹ́ ànábì fi wá sórí rẹ̀ wọ́n rántí rẹ̀ wọ́n lọ gbàgbé o wọ́n sì ṣe kí ni o wọ́n wọ́n ráìtì wọ́n lọ ṣe mistake o lọ́sẹ̀ tí ò lè ṣe mistake. ìnà àwọn afáàní sọ wípé tàwíìrì àwọn ìhàn ìpínlẹ̀ abdulhamid masjid lè ha àtàlẹ́ àtà ó mú ọ̀pọ̀lọpọ̀ nǹkan wálé ní àwọn afá lórí ìwáyà yìí ìdán wọ́n dàpọ̀ àti màlúù kúrò àgbẹ̀ tó fà fà wọ́n sọ̀rọ̀ pé àwọn ìlànà ìṣèjọba rọ̀ ni ẹ̀yin mùsùlùmí ẹ̀ gbọ́dọ̀ súnmọ́ àwọn ẹlẹ́tọ̀ọ́ yín wà á ń tu àtìkú na fi màsáàjì fi màsáàjì nígbà tẹ̀ bá wà ní mọ́sálásí tẹ̀ bá wà láwọn mọ́sálásí. àkọ́kọ́ alifọ̀ àti láàmù ti bẹ́ẹ̀ bì sẹ́yìn áhàdì àdínì sẹ́yìn sáà gbọ́ yẹn bẹ̀ ní wípé ìran mọ́sálásí kan tó yàtọ̀ sí gbogbo mọ́sálásí yòókù tí ó bá yẹ lọ rè jẹ́ pé ohun tí àlìfà sílámù òfin náà a gbọ́dọ̀ rí ẹ̀ tí ó pọ̀ sí yáda rẹ̀ yálà ní ìta àwọn ìlẹ̀ sunna sọ̀rí tí ó wà tí wọ́n ti kílíà àlàmáyé náà pátápátá jàmáà ìta gbọ́dọ̀ kí ìsara púpọ̀ ní wípé àwọn àfa wa hmm, wọ́n èyí tó ń o àwa ni ká má fi ìfẹnu bá wọn lò wọ́n èyí tó kí ni o wọ́n èyí ṣe tọ́jọ́ wípé in tó mú ìkìláàfù wà lọ́dọ̀ àwọn àfa lórí rẹ̀ in tí ń gbọ́ yé bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wa a a a ní mẹ́sì débẹ̀ ìlọ́pàá sẹ́yìn òbí bẹ́ẹ̀ gé ìbò àfa rẹ̀ kánú lára bẹ́ẹ̀ àwọn àpàdà alọ́sọ̀tà wa ní ẹ̀ka táàbù tẹ̀lá múra ló sílẹ̀ ìyàwó sọ̀tà náà wà dára àwọn àfa àti àtẹ̀lẹ̀ àmọ́ sùpáìwà kálá ní ojú ọ̀rọ̀ ìkọ̀ gbogbo ọmọ pátápátá látòkè nílẹ̀ tọ́wọ́ wá jẹ́ gbogbo mùsùlùmí ayé pátá ni àwọn kan dojú eléyìí kọ tí yóò sì fún ilẹ̀ mọ́ wọn lórí àlámẹ́rin yóò wà jẹ́ mọ́sálásí mẹ́ta péré lórí lẹ̀ ní àwọn ọ̀pọ̀lọpọ̀ wà sọ pé gbogbo wa ká máa dàbọ̀ bẹ́ẹ̀ tó bá dìgbà lọ ọ̀rọ̀ lọ wọ́n máa jẹ àlàyé fún fìdí nínú hàrọ̀ ṣùgbọ́n àwọn àbọ̀ àní aláfáàsì tí ìdẹ́ ìfàlọ́ ń gbọ́yé ajẹ́pẹ́ tá a máa gbọ́yé náà padà rí pé àdí ìpìlẹ̀ ti bá ti wa pé mọ́sálásí mẹ́tẹ̀ẹ̀ta ìtẹ́lẹ̀ náà kò kulẹ̀ sí mọ́sálásí tó kulẹ̀ tó níwájú àbọ̀ àbọ̀ wà dáadáa téèyàn bá kírun kan ní mọ́sálásí Mákà téèyàn kírun ní hàrọ̀ ní Mákà yọ̀ọ́ gba min hafu al ni lada yoga hundred thousand o ni lada ti yoga téèyàn bá ti kí olùkọ́ sáà ti àbínábì sọ̀rọ̀ sọ́lá ní Madina lada one thousand ìtumọ̀ ẹni wípé bí ìgbà téèyàn kírun one thousand ènìyàn ọmọ jẹ́ ìrọ̀pọ̀ ọ̀gá fún un téèyàn bá wá kí ìrun kan ní masalasi Jerusalem yóò gbà lada five hundred tàfáwù okùnlẹ̀ ń bẹ ní àárín àwọn bí bàbá òkú wa sọ ìdú ẹni lọ bó ti bàbá àdúgbò láti àti ẹni bá àwọn gbọ́ yìí padà wípé ẹni àwọn tó bá ń kẹ́ lásìkò rọ̀bọ̀dá yìí tó fẹ́ ṣe ìdíkàbù ní masalasi maka olọ́dàájú tí agbára bẹ́ẹ̀ bá ń bẹ. bákan náà madina ó tún tẹ̀lé bákan náà masalasi kí ni o masalasi wàtí mẹ́rin jerusalem yẹn ó náà ṣe kí ni o ó náà tún tẹ̀lé. ṣùgbọ́n tí wọ́n bá wá lé yìí tọ́wọ́ jẹ́ pé ìbá lérí wípé rọ̀bọ̀dọ́ ti ti ń bọ̀ yìí ti ń bọ̀ yìí tí àwọn sùpárù wà dáadáa tọ́wọ́ bá ń sọ ilé àkàrà ìdájọ́ àtàlàfíà èyí sì lọ sí ìtìká òfin Jerusalem ìlú òkúbọ̀lọ́ mẹ́wàá pẹ̀lú rọ̀bọ̀dọ́ rọ̀bọ̀dọ́ wà á dé padà ẹnì wá tọ́rọ̀ wà fún wa òun ti lẹ́yìn báyìí o nítorí wípé mọ́sálásí Jerusalem ò tó mọ́sálásí Mẹ́kà àti Mẹ́dínà tọ́bẹ̀ sọ wípé tá a bẹ́ẹ̀ lè sọ fún wípé à ìbá wọ́n ti lè lọ́mọ sí àtúmọ̀tà àlọ́ mọ̀lẹ́ni ni ojú sáà ti dàpọ̀ àwọn àfáà ni ìlérí yẹn lè chéǹjì nítorí wípé ẹni tó lérí kò tó ń dáa fún tọ́ka rẹ̀ sí padà ẹni tá a tọ́ka rẹ̀ sí jùlọ ojú kan bákan náà tí èèyàn bá ti lérí wípé ẹjọ́ lè Jerusalem wò lè ṣe ìtìkáfù ẹ̀ ní Madina ó sì lè ṣe ní Maka tí àwọn wá ní wípé òun wà lọ ṣe ìtìkáfù ní Madina pẹ̀lú ògbọ́ tí a lọ́kọ̀ọ́ láti sọ ilé àkàlẹ̀ ìgbà àtàlàfíà owó ti lọ sí àwọn mẹ́kà ọwọ́ ìdílé fún mẹ́kà mẹ́kà náà dà tọ́ba dúró mẹ́kà ọ̀dà àpọ̀ ìdílé rẹ̀ òsì padà sí ní ọba jẹ tó ní ìdẹ́gbẹ́ rẹ̀ ṣùgbọ́n tí ìyàrá wọ ilé pé òun lọ rẹ̀ ti káwọn sọ̀tara mẹ́wàá tó gbẹ̀yìn ní mẹ́kà kọ̀bọ̀rọ̀ bá màdínà lọ kò sì lè lọ Jerúsálẹ́mù nítorí pé òun èsì ẹgbẹ́ méjèèjì nínú àti ipò níwájú àwọn sùpánà wà ní àlá kí wàá lè yọ ọ̀tà sọ̀rẹ́ ẹgbẹ́ wọn sọ̀rọ̀ fún àjọ kan ní hajj wọlé fúnla ní fásitì mákì àti àrísà mo lé ní pé tí àwọn sọ̀rọ̀ bá sàánù màá Jerusalem lọ́ba bá mi fàtà àìlè ìfọ̀ ó sì gbàgbọ́ kà mọ́ ní ìsìn ọwọ́ kù yẹn àlùbíyà kí n bí náà kí n bá kà bí o tún lọ bá ń tẹ̀lé kejì àlùbíyà kí n ní arákùnrin bí náà o tún lọ bẹ́ẹ̀ kẹta nígbà tí a ń kà ní ìlànà àlùbíyà ní ọ̀gá ní ṣáà ló kà èyí sì ń sọ ibi tó ní fún ànábì àbí wà á sọ̀kẹ̀ padà nígbà ọ̀jẹ́ wípé kọ́nù ọ̀bẹ yẹn wàhálà ni ọ̀jẹ̀ fún ibi tó sì tún wáyé tó sẹsẹ ibi tí pọ́pù ilẹ̀ kì ló lè rí rẹ̀ ló fi jẹ́ pé pé adúlá ilẹ̀ yẹn bá sọ àlà kòónú tó yẹ pé tó dápẹ́ tó jù lèyàn bá lè lérí ìdí òdo èèyàn lè fi dípò rẹ̀ dápẹ́ nǹkan tí ọ̀nà tí kò kò tó nǹkan tí tó ń bẹ lókè ìyàbá ilé èyí tí ń bẹ lókè alèsí kí ni o alèsí kíkó rẹ lẹ́yìn òkè wa. ìlànà àdìmẹ́sọ̀rọ̀ àbálá bó wà ní ti máa ṣe àlẹ́ ìka. ìyàwó Aisha ọlọ́dún yàrá ọ̀dọ́ ọ̀dọ́ àti abdul umar wọn náà sàlám كان يعتكف العشرة أو الأواخر أصلا طلب من اعتكاف ليه؟ موا tó bá gbẹ̀yìn Ramadan mẹ́wàá tó bá gbẹ̀yìn Ramadan ṣáájú tẹ́lẹ̀ a máa ṣe ṣáájú mẹ́wàá tó bá gbẹ̀yìn Ramadan kọ́dà a máa sábà ṣe pípọ̀ ní àárín Ramadan ní ilẹ̀ mẹ́tò twenty kó tó ti wípé Allah subhanahu wa ta'ala wá sí ìhàn ní ọdún kan wípé Laylatul Qadri torí tẹ́lẹ̀ náà Laylatul Qadri alùpàá ọlọ́ọ̀fọ̀rọ̀ kò fi àsìkò kan hàn wípé bàbá yìí jẹ́ Ramadan láti kòtòkà sàwọn aṣọ yìí pé mo tó ti sọ di ìtẹ̀ fún yín báyìí ní ìsìn ẹ máa wá síbi ìgbẹ̀yìn ọ̀rọ̀gán kọ́dà mo tó sàánú yín ẹ máa wá síbi wíjú rẹ̀ twenty one twenty three twenty five twenty seven twenty nine ṣé láti gbàdúrà nígbà tí wàá lọ yìí ǹjẹ́ náà yàtọ̀ kọ́kọ́ ní ìsọ padà sí ọjọ́ kan gbà pàtó gẹ́gẹ́ bí ìgbìyànjú akẹ́kọ̀ọ́ ẹ eh, eh, eh, pé twenty nine ni wọ́n ń gbogbo àwọn tí a sọ̀rọ̀ sọ̀rọ̀ kalẹ̀ pé ẹ ẹ sọ́ọ́tù ẹ ẹ ìrọ̀fọ́dé iná àtọ́lá mi kankan láti ìgbà sọ́sàn ti papòdà téèdì sìn téèdì sìn kò sí ẹ̀rí kankan tẹ́sí kan lè gbà mú wípé láàfin lá ìjọ báyìí ìní àwọn òfin àti kíni o ló gbé náà láti ìgbà tó sì kò sẹ́ tọ́mọ̀tì sí ó lè jẹ́ twenty one gbàdúrà lè jẹ́ twenty three ó lè jẹ́ twenty five ó lè jẹ́ twenty seven ó lè jẹ́ twenty nine ṣùgbọ́n ìjẹ́ twenty seven rẹ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ sí àwọn kásánù àsọ̀hábà ọ̀kàn sún wa mọ wípé ó sì lè máa rí bẹ́ẹ̀ o ìtumọ̀ ẹni pé tó bá ti abẹ́rẹ́ ọ̀sán bíi mẹ́wàá pé a bíi mẹ́rin ó lè jẹ́ twenty seven mẹ́ sẹ́yìn òkú tí a sọ àwọn òmìnir ṣùgbọ́n bó ti wù sáà lè ti àlàbà yẹn àdàkùn lè ha àlùsọ àfọlá lára rúùtù ti bẹ́ẹ̀ bìí ti káàbù wípé ìtún fi wà lẹ́yìn láti kọ́tírì òru abiyì tó lè pé tí a sọ àbá fi ẹ̀sìn kò ń gẹ́ ń bẹ̀ ó ní ìṣẹ̀lẹ̀ àná ẹtí máa ń tètè ká yóò lò yóò lò àwọn bọ̀. àtàtàlẹ́ tọ́ba wà wọ mọ̀tàkàfù rẹ̀ tọ́ba wọ yóò ṣe tètè ká kí ẹ̀ sàtẹ́ àmà ṣe yóò máa bọ́ àwọn ọ̀rọ̀ àdájú tìláwà ọ̀rọ̀ ríkẹ̀ kèésì báyà kèébísì àyàfi pẹ̀lú àwọn ìkàtọ́jọ́ wípé kò sẹ́ẹ̀ má sí. àdìsí ẹwà ìṣàfihàn ilé yìí ìyàwó ìṣàní àṣà àtàlá tó bá ti di pé ọba ti wọ ọgbọ̀n sẹ́kàfù rẹ̀ nǹkan kì í gbé jáde ńbẹ̀ ìlà lèhájà àfi tó bá fẹ́ gbọ́kù kàdá ìwọ́yẹ̀ tó bùbù sí lèhájà ti nìsan èyí tó dẹ́kun ìbá ìrántí lèhájà ti nìsan èèyàn fẹ́ gbọ́sẹ̀. bákan náà apá kan nù àwọn àfọ àwọn afúnlẹ̀ máa wí pé wọ́n tó bá ti yàtọ̀ sí pé èèyàn fẹ́ tọ̀ àbẹ́yàn fẹ́ gbọ́sẹ̀ tó bá ti yàtọ̀ sí méjèèjì òun ẹ máa tètè káàpù mi ìbò òde ọ̀dà kúkú tí bá dẹ́kun títí tètè káàpù mi ìsìnkú ìdáná oúnjẹ mbẹ ìyẹn tètè káàpù náà ti harọ ńgbò ní òmù zẹmzẹm dà ṣe zẹmzẹm náà ní òmù òmù mi ojú ọ̀rẹ́ wáyé yóò ká bò ní lọ́ra jẹ tí yóò fi sínú tàbí tí yóò fi jẹ sáré apá kan àfa ní hajjati ìsáàlì sáà mọ̀ bọ́yé òjú báyìí náà ìfúnlẹ̀ mọ̀lẹ́lẹ́ yóò lè bóòdì láti lọ́ra jẹ tọ́mọdé pé kèsì pé wọ́n ń gbọ́ fún kàtó oúnjẹ fún un níbi tọ́wà kọ́dà bá sọ ọrùn rẹ̀ ó lè bóde láti lọ sí kíni o láti lọ ra aṣọ. bákan náà ìyàwó ẹni tí bá ti ti káàbù pé ìgbésùnmọ́ léèyàn tó sì tó jẹ́ pé bóyá èyí sábà jẹun níta wọ́n lè máa ìyàwó lè máa bẹ́ẹ̀ yàn pé oúnjẹ wa ìyẹn lè sọ̀rọ̀ tí ò ju bí ìṣẹ́jú díẹ̀ lọ láwọn ọ̀rọ̀ tó bá jẹ́ pé ó pàtàkì púpọ̀ bákan náà ìdùnnú láti bá ìyàwó èèyàn yanjú láàrin kèjì ìbúrú fẹ̀ntì ṣe alẹ́ ìtìká ṣùgbọ́n sẹ́ńtì máa ṣe ìtìká kò lè bóde láti lọ rí bẹ aláàárẹ̀ wò àbí ó lè bóde láti lọ bí jàmẹ́sà alẹ́ asúlù òní wípé kọ́mọ̀ bóde lọ bẹ aláàárẹ̀ wò alẹ́ asúlù ìpìlẹ̀ wípé kọ́mọ̀ bóde lọ sí di jàmẹ́sà ṣùgbọ́n ó lè di dandan fún pé kọ̀ọ̀kan bá bóde lápẹ̀rẹ̀ tí yàrá bá fẹ́ ṣe ìtìká kò tó fi yàn lẹ́ẹ̀lẹ́ sórí ààrẹ ìyẹn ó sì mọ̀ wípé ní tí ń ṣe wọ́n yìí ẹ̀mí kan náà ló fi lọ́gbà àwọn ẹ̀gbọ́n rẹ̀ kó sọ pé lè bá wa náà sáà àmọ́ ojú wọn ẹni wà láti ẹ̀ á bọ́ọ̀lù rẹ̀ láàrin ìjọba ìgbà mẹ́ta wọ̀ bọ́ọ̀lù rẹ̀ ẹ̀rù sáwọ̀ àbà ó lè lọ lébà láti lọ wọ̀nyọ̀má rẹ̀ kó tó padà ìdíkà àbúrò ọba jẹ ṣùgbọ́n wọ́n nínú àwọn àfọ àti ẹ̀mí ntí ìbáwulẹ̀ dáàbì fẹ́ẹ́ fẹ́ẹ́ alagani mi ò bá yá májàmú ni mò ń dá fún ọlọ́run àpárọ̀ ìyàwó bákan náà láàrin àsìkò yìí tọ́lọ́mọ ìsọ̀lẹ̀ àkàlẹ̀ ní tiẹ̀ tọ́lọ́ wọn mọ́ná àti ẹ̀pá òǹtìlẹ̀ tí ọ̀tún nínú máa bọ̀ padà ní ìdíkàfọ̀ kọ́dà tí lágbájá yìí tí ń sàárẹ̀ ìtọ́lẹ̀ ìlú ń lọ òṣìṣọ́ fún wa lọ́sùn kánú ọ̀tá náà àwọn àfọ àsọ̀rọ̀ púpọ̀ lórí ilé àpá kan náà àwọn àfọ àfaramọ́ ṣùgbọ́n tá a bá wo ìpìlẹ̀ hadith tó wá lórí rẹ̀ ó náà ní hadith dubaa bintu zubair ibn al-muttalib tí ó fẹ́ ṣe hajj ní hajjatul wada ọmọ sàfẹ́làn wàyí àṣàkí ara yóò sì yá ó ní ya Rasulullah inú orí ìṣòdì hajj mo fẹ́ ṣe hajj ṣùgbọ́n ara mi ò lè pípọ̀ bóòlù bá ṣe ṣe hafsa wa ni hajj wa ṣàkí ara rọ̀ ṣe hajj ṣùgbọ́n gbẹ́mọ̀jẹ̀ mú síwájú alọ́sọ̀tàrà wípé tí ààrẹ ìbáyé mú mi mú mi lójú ọ̀nà tí ìdíwá lè lọ mọ́ tó jẹ́ pé padà àlébà ni a ibi tí ọba dé kí n dé ní náà gbàmí lẹ́rú bẹ́ẹ̀ má lè kí ọ̀ràn àdákẹ́ kọ́ wà lọ́wọ́ mi tí n lè padà. ṣùgbọ́n àwọn afọ àtọ̀rọ̀ yà ní ìwí pé kọ̀bí yíyà yìí ọ yàtọ̀ sí báàgì tu rẹ̀ nílẹ̀ níbi gbogbo ọ̀pọ̀lọpọ̀ ìbádà kọ̀bí yíyà kan tó jẹ́ wípé ọ̀rọ̀ pọ̀ lórí rẹ̀ táwọn wà mọ́ ṣùgbọ́n ìtawà ní ìtafẹ́ mú bẹ̀rẹ̀ pé ẹni hajj tó ṣe yìí irú ràájì bẹ́ẹ̀ kìí ṣe ájì tí ẹ̀mí èèyàn ò ní fáwọn kí ọ̀bẹ sáà sọ̀rọ̀ sàlá ájì bàbá sọ̀rọ̀ sàlá irú rẹ̀ sókun lè rí irú ẹ̀ sí padà mọ́ tó jẹ́ gbogbo ẹ̀tọ́ sí ájì pẹ̀lú sàlá ìjà wọlé lẹ́ẹ̀mejì wò irú ẹ̀ sí mọ́ bákan náà ọ̀bí yíyà yìí ọjọ́ ọ̀bí yíyà kẹtọ́ ẹ pé báyìí ṣe ń bá ẹni yìí sọ̀rọ̀ ó jẹ́ á máa gbọ́ ní wípé kèé ọ̀pọ̀lọpọ̀ gbogbo bàdà ni láàmú sọ pé à ń ṣiṣẹ́ ń tò fún àlọ́ àlọ́ wàdàlá kí ni ó wà fún ẹ̀ aláwọ̀ káwọn àtàlà mo ti jẹ sàǹtẹ̀ báyìí o tí ó ìbéè kọ́ mi ní ìjà rẹ o mo ń sọ fún ọnu o mo ní bàbá àdáná lẹ́yìn ọ̀mọ̀tọ́ o ṣùgbọ́n àṣìṣẹ́tù ara rẹ yàrá bi bákan náà tí n bá yẹ ṣe tọ́lá ti bẹ́ẹ̀ mẹ́ta wọ́n ti ó kú ọwọ́ rẹ̀ tọ́wọ́ tẹ́tí ń gbà wẹ̀ dalẹ́ fún dúró o tọ́bẹ̀ ẹgbẹ́ mẹ́ta ń jà wẹ̀ o so ẹ̀sìn ọ̀wà dàbí ètí ò tí ò tí ò nígbà tó má ìdá ṣẹ́tù téèyàn lè ṣe fún Allah subhanahu wa ta'ala ó ní nìyà ṣùgbọ́n ní ṣàlọ́ ta'ala nígbà tá a bá ti di ọ̀rọ̀ àwọn ṣòwòtò tó lé bá ti pẹ̀lú àwọn ìbàdà ti bẹ̀rù ṣàlọ́ ọ̀sán àwọn àtàlẹ́ ilé ìdán ẹ̀ bá ti ti káàpù èyí ọ̀sọ̀ yẹn di gbogbo òde yóò di nǹkan tí ó di dandan ìnáwó ìgbà tó sì jẹ́ pé àìlọ́ yẹn èyí ọ̀pàlà yóò padà sí kí ni o yóò padà pọ̀ ṣùgbọ́n rúdù rẹ̀ gángan ó ní ìwáṣọ náà ilé ọlọ́mọ̀tálá ìmọ̀ ìdáwọ́ àkùnrin bákan náà séèyàn wá lè gbèjì àwà sí ìtìká ọ̀nà ọ̀wátàwájà fún fún kàdí àdìẹ bọ́yá ní ẹ̀lẹ́ ìdáhùn tó ní bá ti pẹ̀lú àdínkù fíkì gángan lẹ́yìn ọ̀rọ̀dọ́n tó bá ti wá sí ìtìká fún fi ránú kàdí ẹ̀ díẹ̀ bọ́yá bí lójúmọ́ bí ọ̀gbọ̀n ṣẹ́jú tí ó fi bá náà lọ tí èyí ṣe pé ló fi borí ìtọ́wá ti gàgà tó fi jẹ́ wípé ẹni tí bá ní ìyẹn tí ọ̀mà níyà rẹ̀ wọ́n gbọ́yé pé àbá ìdọ́gbọ́ wa sọ́ọ́ dìde e, e, eléyìí ọ̀bà nǹkan jẹ́ ṣùgbọ́n ìtọ́ bẹ́ẹ̀ déèyàn kú òbí pé tẹ́lẹ̀ òbí kan ah, ah, e, ti rí yàn sí mẹ́rin pé èèyàn máa gbìyànjú pé ilé ọ̀bà ti ká fún òtí ẹ̀ sí ní kọ́ni náà fìlà báyìí tàbí kó tiẹ̀ sí tìlẹ̀wọ̀ àkùrẹ́ báyìí ní eléyìí ó ti ba rúdù ètìkáàfù jẹ ó ti ba kí ni o rúdù ètìkáàfù jẹ ó ní lábẹ́ ètìkáàfù ni ọ̀bà jẹ́ o nígbà pé ẹ̀mí tí ètìkáàfù fi mí sọ̀rọ̀ pé aláàárẹ̀ náà ti kú lọ díẹ̀díẹ̀ nígbà tí ò tí ì dùn náà sáwà láyé bí ìdájọ́ rẹ̀ ṣe rí nù bákan náà àdébí sọ̀rọ̀ lọ́wọ́ ni ọ̀sánlá ọwọ́ àmì ń gbìyànjú bẹ́ẹ̀ kéèké lórí ìtìkáàfù gbogbo ìbádàn tí ọba ṣe yóò yóò gbé jìnnà sí sí àyè yóò gbé jìnnà sí ìró ẹ̀tọ́ ẹ̀dá kan sí kejì má ìbádà yìí asọ̀sọ́nà máa ń gbé ìbádà rẹ̀ jìnnà sí pípọ̀ asọ̀sọ́nà bàbá ẹlọ́ àtẹ̀lé àtẹ̀yìn kí Allah subhanahu wa ta'ala kó jogun ìlànà fún wa fil qawli wal amali nítorí wípé kò sí kẹ̀kẹ́ téèyàn múlò àdìyàmá tọ́gbà yìí lóhùn sí fún Allah subhanahu wa ta'ala wí báyìí ṣùgbọ́n láàrin wọn àti Allah ta'ala sóòlù ló ṣe fún àbóǹkọ́ àwọn sọ̀rọ̀ àmọ̀ tó ṣe ǹjẹ́ èmi tí mo jí ọ̀dọ̀ mo ti yọ láti àtúnmọ̀ mi lẹ́nu káńtà àwọn bọ́ọ̀sì bẹ̀rẹ̀ pé súnà àtàbí ni o òkú mọ̀ pé ẹ̀rí bẹ́ẹ̀ fáwọn ìdí máa sọ fún ilẹ̀ báyìí o tó ẹ̀fẹ́ ti ń bẹ́ẹ̀ mi gbé láti fi sábọ́sẹ̀ ilé ìmọ̀fún afẹ́sẹ̀ ìdìgá tó ẹ̀fọ́ àdìpá mi àwọn sọ̀rọ̀ ọmọ ọmọ ń tọ̀ ẹlòmíì tọ́jọ́ wípé nǹkan kan sí kejì inú musa kú òpá mi yàn ìlọ́pọ̀ àtàwọn àfáà àti fàwọ́pọ̀ bẹ́ẹ̀ ni àdìgá wọ̀lẹ̀ rọ́júlà gbogbo tó bá ti yẹ tọ́ba ti jẹ̀bi pé èèyàn wá sí ìtìká bá a ti sọ yìí níbo là á ti máa dé nínú ilé àlọ́sùn akáwàdàlà yóò kó lé yọ̀ wà kí ló fà á lọ́sọ̀ fún àtẹ̀jẹ́ ló láti lè rẹ̀ wá yọ̀ wà á mẹ́rin bóde báyìí kò ní gbá rẹ̀ kó lóṣọ́ láti fún ìyàwó Aisha táìmù tí a bá fẹ́ bá fóònù rẹ̀ tàbí nù rẹ̀ ọba tó ń pọ̀ ọba ẹgbẹ́ ọba rẹ̀ ńlẹ̀ díẹ̀díẹ̀ ìyàwó Aisha sàtàmù yọ̀ wà mẹ́rin síta fún mi kéèyàn ọ̀bọ̀ ọ̀tà gẹ́gẹ́ kójú òkú pàǹdà pàǹdà sẹ̀ kí wọ́n máa bá fóònù rẹ̀ sí iná ọ̀rùn àbíkọ́ náà láti ta ẹnjí ọ̀wá rọrùn ìlànà bí wọ́n ń kó mára ìwà ń yọ ya pé ìtìkáàfù èsè nulẹ̀ téèyàn bá ti ekúra ló sínú ilé ní tìlàwà àkùrá nìyí o àwọn òpè tìlàwà ti ń ṣe ìgbọ́n ní ṣẹ́ẹ́dà sí èdè pé tó fi sùn ní pé òun ọ̀pẹ̀ rí sámà fún gbọ́ méje wọ́n rọ̀ lọ́lẹ́ lẹ́yìn ṣùgbọ́n bọ́lá ti ẹ̀fẹ́ kò tìlàwà àkùrá nínú ilé mo ṣe fíkìrù nínú ilé kí n tiẹ̀ fi sàtọ́jú àwọn èèyàn eléyìí rúzúnà làwọn àfáà máa ń pè rúzúnà lẹ́ ń pè ó yẹra fáwọn èèyàn ni wọn bọ̀rọ̀ nàbí nù lé wọn yẹ pé ní ìtìkáfù ìtìkáfù èèyàn wà sí mọ́sálásí láti wá sí kíni o láti wá sí ìtìkáfù ni ṣùgbọ́n sàṣẹ́lá tọ́wọ́ bẹ́ẹ̀ ìtìkáfù àtọ́kọ́ tó ń gbé jìnnà kì í ìtìkáfù nìkan gbogbo tẹ̀ pátá ọwọ́ àpò alẹ́ kọ̀tọ́kọ̀ kí ni ẹ̀kọ́ yìí jẹ́ àfihàn àdéhùn olè mùmìnì àyíṣàtà ọ̀rọ̀ ti yàrá àwọn ọ̀dọ́ à ìyàwó àyíṣàtà sàṣẹ́lá tọ́ba Kalau pikir sí kékeré báyìí ẹ̀mí màmá ìsàkà ti sí mọ́sálásí níbi tí yọ ọ̀rá wà ilé yìí náà di àmọ́ ọ̀rọ̀ wípé ìkóra ó tó ga pọ̀ láti bá àsọ̀tà nàìjú oníjẹ́ ìtìká àsọ̀tà ó tọ̀ra bá a ṣe bíi káfí kékeré báyìí inú ọ̀bẹ̀ ni ọ̀wà wa ṣùgbọ́n náà bàbá ti báyìí náà tọ́ba ti dí bá tọ́ba ti kí àtọ̀bá àtàn ojú ẹsẹ̀ yọ ọ̀pọ̀ sí ààyè yẹn yọ ọ̀mà yọ ọ̀mà sẹ̀rẹ̀ tí a lọ sọ̀tà lọ́wọ́ tààlà yà ó ṣàwárọ̀ wá lọ́dọ̀ kan ansa sọlá ọtí ní káwọn ọba ṣe ìbáwò ìmàbẹ ti káwọn ọjọ́ lọ́wọ́ ìyàwó ẹsẹ rẹ èmi náà ṣe ìtìkáwò kí n ṣe ìpínlẹ̀ ìgbé tọ̀sẹ̀ kàwé ní kò sọ̀rọ̀ náà nígbà ọ̀pẹ ìyàwó aṣọ ọwọ́ abẹ́ ìyàwó aisha wípé ètò ọ̀sẹ̀ mọ́lẹ́ nìyẹn ẹ̀sìn bá ń sọ fún àmì sàṣálà mi náà wípé kí wọ́n tẹ́tẹ́ mi náà ṣe ìbáwò dẹ́mu kí mi náà ṣe kàwé kékeré kan àmì sàṣálà mi nígbà tí àwọn ìṣàlọ sọ fún wa ilé ìjáwé ọmọ àwọn wípé àsìkò yìí ó túmọ̀ pé àsìkò yàwá ìṣà pẹ̀lú ìlọ ọgbà yọ̀ǹda ojú kan nù ojú kejì tàbí kọ́tẹ́tẹ̀ yàwá sọ̀rọ̀ wá títọ̀ yìí láti wo pé àtúntò sábà dá ọ̀rọ̀ padà sí ìyàwó àìṣà lẹ́nu ọwọ́ sábà máa ń ọ sábà máa ń láyìíyá náà mo fẹ́ ọ sábà máa ń ọ sábà máa ń dun ìyàwó àìṣà. طيب أنا صلى wali واني كوزيكا يا واسونا أو لو سيدي باو نبو أفاي يا وزينا بنت جاش أو لبرنا صلى الله فبا يا وائشة صلى الله عليه كم بلا يا وائشة أصلا àwọn méjèèjì lọ sí ìbáwò sẹ́nà sọ̀sọ́lá àwọn náà bá jáde àwọn náà bá lọ sí alùpùpù ìjùmọ̀ náà ó di mẹ́rin ìyàwó ìjàmbá náà ti ṣe tiẹ̀ àwọn ṣe tiẹ̀ ìyàwó sọ̀ ṣe tiwọn bákan náà ìyàwó Zainab àwọn náà bá lọ sí tiẹ̀ náà bákan náà ṣe jáde nígbà tí ó kí àṣùbà lọ́ba wo mọ́sálásí ọba ní àwọn àgbéyà àbíbí ni máa àdá ewó ní kàlùkòkò òkú tí àwọn yẹn ṣe lọ́nà tó mẹ́ wọ́n ní eléyìí ti tiẹ̀ ìyàwó ànàbí ni àwọn amúnáṣí sáà àwọn ẹgbẹ́ ilé ànábì ni mo lè bá dá sí àwọn àwọn ilé ànábì ni wọ́n ti sí ẹgbẹ́ ọ̀dọ́ sí ànábì wájà áà ìdíhù tùrọ́wọ́nà ìdí náà tọ́jọ́ wípé ẹ̀yin mùsùlùmí aṣíwájú ìmọ̀jẹ́ ẹnu yín ọ̀gbà sí mi ṣùgbọ́n èmi ọmọ àbí wípé lẹ́mìí ẹ̀yin gan ẹ̀yin ẹ̀yin ẹ̀yin mùsùlùmí bẹ́ẹ̀ dáná lóyún gan mo mọ̀ pé ẹ máa ti jù mí o ẹ ní bẹ́ẹ̀ la ọ̀rọ̀ mọ́lẹ̀ sẹ́yìn náà sí rò wípé owó ò ti wo ilé ayé máa ń tún àdínní kùkùtù o pé tó torí ọlọ́run ìgbà ìṣeré sẹ́ẹ̀ ti rí pé owó ti wọ ilé bí àdéhùn o kèéjì báwo ṣe torí ọlọ́run sí lélẹ́yìn nítorí pé àwọn ìyá yìí wọ́n kọjá wọ́n kọjá ìdẹ́yìn ò ní máa farabalẹ̀ lójú kọ̀ọ̀rọ̀ ọdí àṣọ sàrà ẹ̀kọ́ tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ làwà léèdì agbọ́dọ̀ kíyè sára dáadáa agbọ́dọ̀ kíyè o agbọ́dọ̀ kíyè sára gá alùpùpù àtọ́lẹ́mù wa dẹ́kun wípé hmm, kò dùn èyí sì wà ní sí ìkáàfù àmì sọ àwọn afárá wọlé padà kò sí ìtìkáàfù lọ́dún nígbà wá di ṣàwáàlì àmì sọ àwọn afárá sí ìtìkáàfù ọjọ́ mẹ́wàá níbẹ̀rẹ̀ ṣàwáàlì alákùnrin lè ha àlàfíàsì àti ẹni ṣùgbọ́n ìbẹ̀rẹ̀ ló mú jù. àìsàn àfẹ́lá náà wọn àfáà tí wọ́n wá pàtó òfìsè ìtìká àfùmá wọ́n ní tọ́pà tí òdi òsè ìtìká àfùmá ni wípé abala kan ọjẹ́ ti àwa mùsùlùmí abala kejì ọjẹ́ ti àwọn ìyá wa abala kejì ọjẹ́ ti àwọn mùsùlùmí wípé àdìsí àṣálá ó sì mọ̀ wípé tí gbogbo ẹ̀ bá wá tọ́ bá wọ́ mọ́ra wọn fúnra báyìí àwọn míì náà kò gbọ́n wọlé nínú àwọn ìyàwó sàtáàmì òkú táàmì náà kò fẹ́ wá ṣe ìbáàrù bẹ́ẹ̀ náà ló wá fẹ́ àlọ́sí kékeré kan náà táwọn ọ̀fíìsẹ̀ ti káàkù àwọn yóò sì ní ilé sọ̀rọ̀ fúnbẹ̀ pé ilé àtẹ́bì ni wọ́n ti ń gbé nǹkan yẹn wá yóò sì máa ní ọtọ́ náà ṣe ti káàkù òkú náà la ẹnu òsì ní gbà wọ́n wà yọ àdúgbò yọ wà máa dàbí atókùnmọ́sẹ̀ bá sílẹ̀ ní wọn tó sì tẹ̀lé pé àwọn náà ní hápù láti dé bàtí bẹ́ẹ̀ pásítà ń wọlé pẹ̀lú àwọn mùsùlùmí bákan náà ẹlẹ́ẹ̀kejì àbíkí ìtòrò fi àwọn ẹlẹ́àrẹ náà wò pé gbogbo kankan tọ́jà pé torí àwọn sọ̀tara nìyẹn fi ṣe lásìkò ìdílẹ̀ òun náà ní ládàá rí ó kùn gẹ́gẹ́ tí ó sì ní padà máa fa ọ̀pọ̀lọpọ̀ tí ó sì padà máa fa ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ àyànháyà eléyìí ni tí àwọn afá sọ lórí hadithi ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ anabi sallallahu alayhi wa sallam ọwọ́ apàdà sí ìtìkáfì padà ní inú shawwal arínú àwọn afá tí wọ́n di oyè wa wípé ẹni ìbáàdà tí wọ́n ti bẹ́ẹ̀ ní fọlọ́sọ̀ àtàlá tí ọba ti ẹ e ṣe lọ má padà tó sì ti wọnú rẹ̀ dandan ni fún kọ́ parí rẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ yìí ọ̀dà ni kì í ṣe ọ̀rọ̀ tí a sọ pé àkórí àkọrọ̀ àyàfi àwọn ààyè kan ṣùgbọ́n ní sàlá rahman àwọn àyè náà kàn sọ bọ̀ kó tó bàtí mẹ́tẹ̀ẹ́ bẹ́ẹ̀ àlẹ́ ìtìkáfì ní àkótán anabi sallallahu alaihi wasallam kọ̀ wà ní ìtìkáfì láti láti kó ìnira báwọn ará ilé rẹ̀ ẹtí ń bọ̀ wá sí ìtìkáàfù agbọ́dọ̀ tó dáadáa láti lé ayé máa fi ìtìkáàfù yọ ìyàwó àtọmọ́lẹ̀ nítorí ẹ̀tọ́ ọmọ tí wọ́n lápò èèyàn gbogbo àtẹlẹ ẹni ẹ bá nílé mi kọ́lá bá kíkà náà ẹ ẹ ibo lẹ́yìn wá sí ìtìkáàfù bá ọlọ́mọ bẹ́ẹ̀ ṣe fún kùdí kí n sọ ìtàbẹ́ tí wò bí nílé bẹ́ẹ̀sì èèyàn èèyàn ó pè dúkìá wàrà lé yóò o lè ṣe kó kẹ̀kẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ làwọn àfa àtúrò rẹ̀ wípé só ní ìdí ìyọ̀ǹda ọkọ àbí ò ní ìdí ìyọ̀ǹda ọkọ ó ní ìdí ìyọ̀ǹda ọkọ àyínà àwọn àjọ pé kò ní ìdí ìyọ̀ǹda ọkọ àyínà wọn sọ wípé tọ́ba ti jẹ́ wípé ìdíkàkùn ní ọ̀pọ̀ bọ́ọ̀ni tó ti ìyọ̀ǹda kò ní bọ̀ ọ̀pọ̀ fún ọ̀padà là ó ní ìdí ìyọ̀ǹda ọkọ ṣùgbọ́n ìtìkáàfù àwọn obìnrin agbẹ́gbẹ́ àgbà ní ìyàwó àìsàn yìí gbé ọgbọ́dọ̀ jẹ́ ìtìkáàfù kan tí ò ní kó bá àwọn tí wọ́n bẹ mọ́sálásí yẹn kò ní dáàbò náà lẹ̀ fún wa ìsìkáàfù obìnrin kọ̀ọ̀kan lò fún fìtínà lọ́wọ́ bí ọkùnrin jẹ́ pé ogun tí ó lẹ̀ ṣe tó ní bàtà pẹ̀lú pàdánù tí ó ṣe kà náà kọ̀ọ̀kan lò fún fìtínà lọ́wọ́. bákan náà tá a bá sì wà ní ìsìkáàfù yìí a ní àwọn ẹ̀tọ́ kan bẹ tá a lè gbé fún àwọn ará ilé ẹ̀tọ́ yìí náà náà sàfẹ́ràn gbé fún àwọn ìyàwó rẹ̀ gẹ́gẹ́ ti wá nù hadithi ìyàwó sọ̀fíyà bí tòṣìyà yìí àṣàṣàlám àwọn ìyàwó rẹ̀ máa wá bẹ̀ẹ́wò ní ìtìká wọ́n fẹ́ bá sọ̀rọ̀ wọ́n fẹ́ bá nájú wọ́n jọ sọ̀rọ̀ wọ́n sì yàn wọ́n wá wá ń jọ kan wọ́n pọ̀ ṣùgbọ́n ìyá wa sọ fíjà pẹ́ sí ní tiwọn sáré káwọn tó dé wọ́n pẹ́ díẹ̀ ìwà pẹ́ẹ́tì ẹgbẹ́ àti bá yòókù sọ̀rọ̀ tó ti àbísà wa sọ pé kí àwa sọ fíjà òkú ń tiẹ̀ pé kọ́mẹ́ lè lọ láti lè bá àgbé àsìkò tiẹ̀ náà fọ pé ṣùgbọ́n pàtí ìyá wa sọ fíjà ìsìnkú àpẹẹrẹ pàṣẹ ilẹ̀ tìṣú àtúwálé kọ̀ọ̀ṣù àwọn àwọn òṣìṣẹ́ ìyá lọ sí ẹnu ọ̀nà mọ́sálásí tó ti bẹ̀rẹ̀ ilé náà ara tó dájú náà ni wọ́n kọ́ ilé mọ́wó ọ̀sọ̀sọ̀ wa ń ṣe ìyá wa sọ̀bíyà lọ tó lè gbé wọ́n pàdé ọkùnrin méjì nínú àwọn sọ ìwáyà wa kúrò ọkùnrin kan ní àwọn àpá àti ìkọjà nítorí ọkùnrin méjì nínú ọkùnrin méjì ní ṣùgbọ́n àwọn tó gbà wá pẹ̀lú ọkùnrin bọ́yẹ̀ ẹ̀ tí ń dàbí lílo náà méjèèjì tẹ́lẹ̀ kejì ọ̀sọ̀ òun lè gbé òun mà níbi ọ̀dọ̀ àwọn tí wọ́n pè ẹnìkan ṣùgbọ́n àwọn méjì ní nínú àwọn sọ àti ìwá ní alẹ́ àrìsùlẹ́kùnmá kí wọ́n ti ẹ̀ ní tẹ̀sẹ̀ mọ́rin wọ́n sáré sọ̀tàrà mú wọn ṣùgbọ́n gbogbo àwọn òde máa obìnrin pẹ̀lú àpàsílà ẹtì mẹ́nu ìjà àbùkù táwọn ènìyàn pẹ̀lú àpàsílà ṣùgbọ́n àwọn síkàn sáà tẹ̀sẹ̀ mọ́lẹ́ wípé kọ́ lọ sọ àwọn níbi aburú kíṣà ìgbà ọ̀pẹ́ nǹkan tí ọ̀dà sáré sàwọ́ àfọlé padà pípé pẹ̀lú ẹni sùn nǹkan kíṣà ìgbà òun sọ sí iná lóde ìpè padà ìyàwó mi ni ẹni tí ń bẹ pẹ̀lú mi o ọwọ́ wọ́n mi ní ti ká aṣọ̀rọ̀ tí sọ̀rọ̀ wá sí ẹwọ́n sábà rí so ẹlòmí ò ní ọ̀tọ̀ ní tí ó jẹ́ sí ọ̀tọ̀ ní tẹ́lòmí ó gbéra rẹ̀ sí lẹ́nu àràkọ́rọ́ mi dà nínú yẹn kéèyàn ọmọ ọmọ fún ìyàtúkọ́ lọ ọ̀pọ̀yàwó rẹ̀ nítorí pé kọ̀sálàmù tó ó sì máa gbé mi làbọ̀ ọkọ rẹ̀ ọkọ ló ń lọ tó àti ọkọ àti ọ̀dùnkọ lọ rẹ̀. ànábì sọ̀tọ̀ bá àrùn ọ̀tọ̀ àwọn àpá àwa ni kí ni tó bí ọ̀rọ̀ gangan ni tó ti wí pé ìbáradà ń pè ní ìtìkáàfù yìí kéèsì ìsàbára alẹ́ ìjẹ́ sọ pé àwọn àbàkà ìdájú ṣùgbọ́n tó bá jọ pé dúkìá tiwọn náà tàbí ẹ̀tọ́ wọn èèyàn gbọ́dọ̀ yọlé wọn lọ àwọn tó ọ̀pára lè tọ́ ìbìlẹ̀ ẹ̀ níbi àti ṣe ìdíkà ṣé èèyàn lè gbọ́ pé mọ̀hágọ́rọ̀ kan bẹ kọ́ wá jáde kú kọ́lọ̀ lè gbọ́ wá sí i àwọn àfáà ní èèyàn lè ṣe bẹ́ẹ̀ láti ìdíkà tó bá jẹ́ mọ̀hágọ́rọ̀ kéèyàn náà má wù pé èyí tó tóbi jù lẹ́yìn tó bá bọ́ wọn lọ kò lè má gbọ́ wọn bọ̀hárọ̀ làgbẹ́ ní ìdánilẹ́kọ̀ọ́ ẹ̀sìn á ìpè àwọn akẹ́kọ̀ọ́ ìgbẹ́tọ́ tí òye mi ò níbi ogún mi ò àpá ìṣúwà ní ìṣòwò ní wọ́n láti kí orúkọ rẹ̀ wọ́n wá ti Cameroon àlùkò àwọn tí mo sì gbọ́ pé ó ní wá náà kẹ́yìn náà ǹjẹ́ ọdún kejìlá jẹ́ ní wá kẹ́yìn náà rí wákàtí kan náà ṣe ṣàlẹ́ ìlú yìí ó ìyẹn ní lọ́ọ́ gbélé nù. àwọn fún àtúntò bá wá jẹ́ wípé wáàsí téèyàn fẹ́ torí ẹ̀ jáde lọ rí gbọ́ yìí tí òfin wákàtí kan lọ yìí èèyàn kùnlẹ̀ lẹ́yìn tó lè kọ́ ọ̀yàn náà èèyàn gbọ́dọ̀ fi ìtìkáàfù lẹ̀ ojú kan bákan náà níta ti ṣe ìtìkáàfù ṣé wọ́n lè ṣe mùhádọ́rọ̀ bẹ́ẹ̀ àwọn àfààní wọ́n lè ṣe mùhádọ́rọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n kò wá gbọ́dọ̀ jẹ́ mùhádọ́rọ̀ kágbọ́dọ̀ yé o tọ́jà wípé yóò fa nípa àtòlí ẹ̀fẹ́ ṣe ìtìkáàfù gan kó lẹ́nu wa wọ́n àbárúmọ́jà wa táwa ti parí súgbì àní tábìlà kí ló ṣe ìlà kí ló ní kọ́tà so láti tó a ti di kókà kókà tó six so lẹ́tọ̀ kan wà láti six di seven thirty ṣáàlọ́ so after rẹ̀ kókà tó kókà lọ sùn so a tún bẹ̀rẹ̀ sílẹ̀ kankan àti ọ̀rọ̀ bẹ́ẹ̀ ti tó a di nine a tún padà pàdé àwọn ṣéwù wa ṣáàlọ́ rahman wọ́n bá ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ bóòní àti máa ń wẹ̀wù nínú class ṣáàlọ́ rahman so ìyẹn a tún bá ní thirty minutes pẹ̀lú tó bá tún nígbà tí ìdáwà àkọ́fẹ́ tún sebi bẹ́ẹ̀ bí nẹ́fìlà díẹ̀ kankan because wọ́n àti pẹ̀lú bẹ̀ ráńpẹ́ yẹn ní thirty minutes gbẹ́gbẹ́ àti duhu agbára jàkàm wọ́tá ní kíndùkù tàbí ká lọ́wọ́ jàkàm náà lẹ́nu tó wà sílẹ̀ lọ yìí ká tó wà láàrin dúró sí kí ló kọ́ rẹ̀ fatiwa nìyẹn kò tí ọ̀ka yé bíyẹn sí so àti báyìí bára jà rẹ̀ táwọn yà ń parí áti tàbá yìí táàtì ní kálukú nídìí o para kẹ́tù ní padà sínú mọ́sálásí ẹgbẹ́ tí wàá kùtì dà wà lọ́dún yàtọ̀ so yẹn láwà wọ́wọ́ so láwọ̀wọ́ láwọ̀wọ́ láwọ̀wọ́ mẹ́tírì inshallah ta'ala so ọ̀pọ̀lọpọ̀ la àwọn olóògbé ọ̀pọ̀ àgbàlọ́ láti so àti bẹ́ẹ̀ yẹn sẹ́yìn ìṣáyé so òdodo juma kí ló wá kùtà wá sí mọ́ tọ́jẹ́tì ká kù bá sọ̀tún àmì ẹ̀sìn gbogbo ní àdúgbòra wa tí rọ̀bọ̀ tọ́ba ti kíni o tọ́ba lọ tán ṣùgbọ́n ní ìfikúnde pé tọ́ àlàpè níta sì pé tọ́ àti tó gbóòórùn pọ̀ ṣùgbọ́n alọ́rùsùn tí àṣà fi ń ṣe ètìká kùtù ṣe a sì rí wípé àwọn òkèké ń bẹ ìkọ́kẹ́ ń bèrè wọn wípé àwọn àbá àti kí ni ń ṣe báyìí ṣé bí àtàkì kan ẹ̀yìn ẹ̀ sọ pé yọ̀wọ̀ mọ̀tákàfọ̀ ẹ̀ kiri ṣé kí wọ́n ti wá ìfọ̀n sọ̀rọ̀ àbàlẹ̀ hàn àwọn àbá ní ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan báyìí ṣèyítọ́ máa dá mọ́ṣíkìlà kàṣíkejì ilẹ̀ fún wa alásọ̀kan tọ́nà wọn bá fún ní tó pọ̀pọ̀lọpọ̀ kan lónìí wàlẹ́kìn fàlákìn ní nàfà àti ìdíkẹ̀rọ̀ alásọ̀kan ní alọ́sọ̀kan ní ìyọ̀ nídèkudè lórí àti tó àwọn èèyàn sọ náà gbogbo ìgbàtọ́ ọba ti rí pé ìtọ́ àwọn èèyàn sọ náà sáǹfà àdìgbàdà lé mẹ́ nàá mọ́tẹ̀kẹ́ ni o mọ́tẹ̀ alẹ́ bẹ́ẹ̀ àjẹ́ wípé tí ànábì ọba ṣe tó fi ètò bá rárá abẹ́rẹ́ fún àwọn tí wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àjẹ́ pé kọ́ dáa lè lọ́dà sọ̀rọ̀ wá fún mẹ́wàá sọ̀rọ̀ wáyé. bákan náà àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan sì ń bẹ tó jẹ́ pé oríire tó ga àwọn èèyàn yẹn ti tó lọ kéèyàn ẹ̀rí wa ànábì sọ̀rọ̀ lọ́wọ́ àlùsọ́lá ń sọ fún wa wípé àlùjúmù amúnàtún lè sàmà àwọn ọ̀rọ̀ ọ̀tẹ̀ ń wò sánmà yẹn ọlọ́run ọba ṣe é tẹ́ ẹ bá ti rí ti yọ sánmà kó lè máa jẹ́ ìfọ̀kànbalẹ̀ fún sánmà wípé mo sì yẹ sí. fàídà àdá àbá àtàsàmà àmàtó àti ìjọ tó bá ti di wípé àwọn ọ̀sán bá mú àwọn ìràwọ̀ ìkó sánmà gbẹ̀rẹ́ ó dé tí ọ̀fà sánmà yá tí sánmà ló kù tí ò ní sí sánmà mà wàhánà amánàtún lè àṣáàbì wíwà tí mo wà pẹ̀lú yín ẹ̀yin sọ̀hábà èmi náà lọ́ọ̀ fi tilẹ̀ fún àdéhùn àti tìǹà fún yẹn o. فإذا àdàhàtù àdà أصحابي ما يعلم àlọ tọ́lọ̀ ń bá ti mú gbò ولا yín pa wàhálà bẹ̀fún yín wájú wàhálà yín dínà nìyẹn wọ́n ti dẹ́kun lójú ẹsẹ̀ wà àṣàbì amọ̀nàtò lè kò bá ti. àwọn sọ̀hábà mi ẹ̀yìn sì ni ọlọ́run ọba ṣe láàrin wàhálà àti àbúdá àbò fún àwọn ọmọ mi o fàídà àdàhàtù àṣàbì àdà ọmọ ìmọ̀ yọ àlọ tí àwọn sọ̀hábà bá ti tẹ́kù òrùlé báyìí wàhálà àdàbòdàbò àti ìpọ́njú tí ọ̀sẹ̀ sẹ́yìn mùsùlùmí wọ́n sílẹ̀ pọ̀ fún inú. ọgbọ́dọ̀ ní ẹ̀jẹ̀ wọn ni kìí ṣe wípé a bíjà ni àrọ́mù ni ṣùgbọ́n kò gbọ́dọ̀ pátá àbúrò ẹ̀wá ti ti káàpù kò gbọ́dọ̀ fàyọ fóònù kí ni o nínú ẹ̀mí wa a gbọ́dọ̀ fi kíìpù wa bísí kó fi àmà àdàbẹ̀ wípé dáwà kan ìlà wa ti bákan náà ìdìgá ní paríparí kíá sọ́kọ́ àlọ́kọ̀ ara pípọ̀ ká sì pọ̀ ní àlẹ́sìkfà ìmọ̀ àtọ̀rọ̀ àforíjì lọ́dọ̀ àwọn subhanahu wa ta'ala ká sì pọ̀ ní tìláwàtò Qur'an kájọ tó bá jẹ́ wípé àbá wípé kò ṣeé má ṣe ká fi fóun wá sí sáyẹ́ǹsì ńlọ dáájú ká sì ní ìgbàdá bá fẹ́ fi àwọn ará lé kọ́lá àti bárámájì eléyìí pẹ̀lú wọn pé àlè kì í ṣẹ̀tú mélòó díẹ̀ gàngàn àti ìgbàgbọ́ yìí ni ògbó náà máa ń tí kò sí wàhálà ṣe lọ sí òkúta so gbogbo àwọn eléyìí àtẹ́bá ní ọ̀rọ̀ dòrú rọ̀ wà tó bá wá jẹ́ pé báyìí ni ẹ ṣe pọ̀ ìyáda ẹjọ́ fẹ́ ṣe ìtìkáàfù tó wá dá káfí àsìkò ìdáwùjá àbúrò náà náà àbàdé àbàdé ìtìkáàfù lóòrùn náà sọ kò síwára kò síwó làwùjá ṣáàwà àbàdé pẹ̀lú pẹ̀lú pẹ̀lú láyé níbẹ̀ kò lérò àárín rẹ̀ báyìí ìtìkáàfù láti ìyàwó sọ fún yín gbogbo eléyìí ìtìkáàfù ti di bí nǹkan ẹ̀ ṣe rí ó ní agbára tó àyàfi tó bá ní bá pẹ̀lú bóyá ọ̀bà nǹkan jẹ́ ó ya ẹ oníṣìká fún ọkọ lórí ẹsẹ̀ àwọn náà lọ nǹkan dáa fi ń gbà sìkò tọ́jẹ́ pé kò sí nù nǹkan dáa lórí ẹ̀wà ti tìkà jẹ̀mọ́ àpọ̀lọ́ ọ̀pọ̀ àníyàn tí èèyàn gbé bọ̀ láti wá ti tìkà fún yóò lo òkè tí ó ní agbára nígbà tí èèyàn bá ń di ẹrù lọ torí kò ní wá báyìí yóò mọ sọ́yọ̀ sọ́yọ̀ tọ́ba ti arígbá ọmọ ìgbẹ́kù tó tọ́ ọmọ ìyàwó ọmọ ẹlẹ́ tó tọ́ ọmọ ìgbà gbogbo tí ò ní tuma bákan náà masáájú làbá sàṣà sọ̀rọ̀ inú ọgbà ìbò ti wà ní ìsìn tí àsìkò òun bá tó tínú bí bá kú inú bí kú ni o kókó tó wá kú yìí àwọn ìwà ń kírun ta ìní bí làbí sọ wípé à ń kírun bẹ kì í ṣe mọ́sálásí láàpẹ bẹ mọ́sálásí òkun kúnkún kóyè tìka gbogbo àwọn sí ibi sùkúù mẹ́kọ́ ọmọ ti wà wà lórí sùkúù lórí lórí dẹ́kìn bẹ́ẹ̀ èèyàn ti ń èèyàn ti ń èèyàn ti ń pàtàrọ̀ èèyàn ti ń bu ìtìkáàpù rẹ̀ jẹ ṣùgbọ́n mọ́sálásí rẹ̀ ìbá àmà lọ àjà one fifty kí o bó kéré tó bó kéré tó bó kéré bó kéré kí ẹ bá ti wọ́n fẹ́ yẹra fáwọn èèyàn mọ́sálásí lélẹ̀ nígbà mọ́sálásí kún òǹlàǹkìrún ta ṣé ìtìkáàpù wa ibi tó kó wa sí inú gbogbo bíi ni táà gbogbo bíi lò sí ibi tó ka kúmù náà nílà ayé rẹ̀ ìdájọ́ ìgbàkó ṣùgbọ́n ní ìsìn àti mẹ́nu àlá ilé ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala báyìí ni tí àwọn sàkàlà tọ́pà kíyèsí wa wípé àlérí ìgbàkó ìmọ̀ súnmọ́ àlọ́ subhanahu wa ta'ala òní o gbogbo ibi tá a bá lọ ká má sọ bẹ̀ẹ́ di ibi nǹkan kó wassalamu alaikum. alhamdulillah alhamdulillah alladhi خلق الخلق لعبادته وطاعته احمده واجلله واثنى بمواهبه ولا أحصي ثناء عليه بل الله سبحانه وتعالى تبعثنا على نفسي وأصلي وأسلم على المغرب رحمة للعالمين نبينا محمد اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أمة إيمان أوصيك ونفسي بتقوى الله بهذا أمر الله سبحانه وتعالى الجميل وقال سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله حق تقاتي ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله واعلموا أن رسول الله صلى الله عليه وسلم سن لنا سنة أكدها بمواظبته صلوات الله وسلامه عليها حتى كان صلى الله عليه وسلم قضاها عندما سافر وقضاها عندما أشغلته أزواجه عن هذه السنة المواظب عليها للرسول صلى الله عليه وسلم فمن تلكم السنة وهي هدي النبي صلى الله عليه وسلم وخير هدي هدي رسول الله صلى الله عليه وسلم أن رسول الله صلى الله عليه وسلم كان يعتكف العشر الأواخر من رمضان صار هذا في الصحيحين من حديث عبد الله بن عمر رضي الله تعالى عنه وارضاهما وصح من حديث أم المؤمنين عائشة رضي الله عنها وارضاها ولكن ما من الاعتكاف في لغة العرب الاعتكاف هو لزوم الشيء وعكس النصر عليه ومداومة عليه و... ولزومه لزوما جازما لذلك قال الله سبحانه وتعالى في قصة قوم مرة موسى وقوم فقال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم وجاوزنا بني إسرائيل البحر فأتوا على قومه يعزفون على أصنام لهم الآية عباد الله كذلك عرف اهل العلم هذا الاعتكاف الشريف فقال انما هو لزوم مسجد لطاعه الله وقال بعضهم بل هو لزوم مخصوص من شخص مخصوص وقد عرفنا ان الذي يحب الله تعالى هو المسلم الذي كان يحب الله ورسوله مسلم عاقل مسلم عاقل قدر ذلك ولكن قيد العلم أن من كان عاجزا بمرض أو كذا فإنه جاز له أن يعتكف لذلك صح عند أهل العلم من أقوالهم أن هذا الاعتكاف لا يلزم معه أصل عباد الله فإذا قلنا بأن الاعتكاف هو لزوم مسجد لطاعة الله سبحانه وتعالى خرج بذلك كل ما تعلق بلغو ولغو ولا بد أن نباعد أنفسنا عن هذه الأشياء ولا بد أن نلازم بيت الله سبحانه وتعالى ذاكرين الله كثيرا والذاكرات هذا الذي كان عليه رسول الله صلى الله عليه وسلم وأزواجه وأصحابه ولكن هذا الاعتكاف سنة منسوخة لا لذلك أقرت أم المؤمنين بقوله اعتكف صلى الله عليه وسلم كان صلى الله عليه وسلم يعتكف العشر الأواخر من رمضان حتى توفاه الله تعالى ثم اعتكف أزواجه بعد أشعرنا أم المؤمنين أن هذه السنة غير منسوخة وإنما إلى العبد لذلك كان هذا ردا على بعض قول سيق إلينا بأنه قال إمام مالك بأنه لم يسمع ولم ينقل إليه أنه أحد من الرسول لم يعتكفوا عليه بدر صلى الله عليه وسلم وهذا قول ضعيف بقول أم المؤمنين عائشة رضي الله عنها وارضاها عباد الله واعلموا أن الله سبحانه وتعالى علق هذا الوقوف ببيوته على وجه الأرض وقال سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم ولا تباشروهن وأنتم عاكفون في المساجد ومن هنا اختلفت كلمة العلم في معنى هذه المساجد حتى قال بعضهم أنه لا يجب الاعتكاف إلا في في المساجد الثلاثة المسجد الحرام والمسجد الأقصى والمسجد النبوي ولكن هذا على قول حذيفة اليماني رضي الله تعالى عنهما وأرضاهما وعلى قول أنه لا يجوز الاعتكاف إلا في المسجد النبوي فقط بالمدينة وهذا قول العلامة سعيد بن مسيب وكذلك على قول أنه لا يجوز الاعتكاف إلا في مسجدين فقط المسجد الحرام والمسجد النبوي بالمدينة المنورة وهذا قول العلامة عطاء رحمه الله رحمه واسعة وقد رأينا من العلم من قال بأنه يجوز الاعتكاف في اي مكان في مكتب في بيت في كل مكان حتى في السياره الذي قال هذا هو الشيخ محمد ابن عمر بن لبابه المالكي ولكن ربنا سبحانه وتعالى قد أنزل على نبيه محمد صلى الله عليه وسلم هذا الكتاب وأمره أن يبينه لنا ماذا سن لنا صلى الله عليه وسلم سن لنا الاعتكاف في بيت من بيوت الله سبحانه وتعالى وما كان صلى الله عليه وسلم يعتكف لا في بيته ولا على دابته ولا إلى خارج مدري الله سبحانه وتعالى لذلك طلب العلم إذا تحرك طاع المشقة من أن يفد رأسه للترتيب لامرأته أم المؤمنين ومع أن هذا في مشقة ففي هذا دلالة واضحة أن على الاتكاف لا يجوز إلا في المسجد بارك الله ولكم في القرآن والسنة ونفعني الله وإياكم بما فيه من ذكر الحكيم أقول ما تسمعون أتقوا الله العظيم لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله رب العالمين وصلاة الله وسلامه على أشرف المرسلين نبينا محمد اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا عباد الله واعلموا أن المعتكف يعتكف بذكر الله يعتكف بتلاوة القرآن فإنه لا يكثر من الكلام لا يتحدث مع الآخرين كان صلى الله عليه وسلم إذا صلى الصبح دخل معتكفه بعد أن ضرب له خباء فكان رسول الله صلى الله عليه وسلم هكذا كان حتى رأى يوم من الأيام أقضية كثيرة أو أربع بالمسجد ثم سأل عن هذه الأقضية فأخبر بأن هذا لك وهذا لفلانا وهذا لفلانا حتى قال صلى الله عليه وسلم لأصحابه فإن هذا فيما فيه آل بر ترون بهذا ثم رجع الصدر ولم يرتكب فيكم السنة وإن دل هذا على شيء وإنما يدل على أنه لا بد من إخلاص العمل لله سبحانه وتعالى وكذلك كل ما يسبب الفتنة من وراء العبادة لا بد الإنسان أن يراعيه لذلك كان رسول الله صلى الله عليه وسلم هديه خير هدي وسنته سنة خير صلوات الله وسلامه عليه وكان الله صلى الله عليه وسلم يؤانس ربه سبحانه وتعالى ولكن مع هذا كان يؤدي لأزواجه حقوقهن ومن ذلك محادثتهن إياه ومحادثتهن إياه وجلوسهن عند يتحدثن جاء هذا من حديث أم المؤمنين صفية بن من أن النبي صلى الله عليه وسلم ذهبنا إلى الرسول صلى الله عليه وسلم لأن ليعالجهن لتؤانسه في المسجد وهو مرتكب حتى ذهب أكثرهن فلما رجعنا تأخرت أم المؤمنين صبية ثم امرت أمرها صلى الله عليه وسلم بالتاقل لينقلبها إلى بيتها حتى مر بهما رجلان من الأنصار والذي نريد من هذا الحديث أن رسول الله صلى الله عليه وسلم لا يقاتل أهله قطعيا لذلك لا بد لكل معتكف أن يوفر لأهله حقوقهم قبل أن يغادروا البيت ولكن اعلموا أن هذا العلم ما بدعوا محاضرة في في مكان المعتكف وكذلك يجوز للمعتكف أن يحضر محاضرة علمية نادرة فريدة من نوعها فإذا كان له بلية عن حضور هذه المحاضرة ففي اعتكافه فتلزمه معتكفه خير له من ذلك وكذلك معتكفنا ليس محالا وليس مجالا للحلقات المبرمجة بعد ساعة ساعة بعد ساعة هذا مخالف وينفس روح الاعتكاف هذا الذي عليه العلم لكنه ما بدأ لأننا قد أتينا كلام جامع على تعرف للعلم بالاعتكاف قالوا انما هو لزوم بيت الله لطاعه الله فكذلك محاضره طاعه لله سبحانه وتعالى ولكن بالحاجه ولكن بقدر لا ينقص شيئا من روح الاعتكاف عباد الله واعلموا ان رسول الله صلى الله عليه وسلم وافق على هذه السنه لذلك نستحثكم نستحثنا ونستحثكم على لزوم هذه العباده ولكن اخلصوا امانكم لله وكذلك توبوا إليه وأكثروا من الاستغفار وأكثروا من تلاوة القرآن وأكثروا من ذكر الله سبحانه وتعالى وأكثروا من النوافل هذه الأيام لعل الله سبحانه وتعالى يوفقنا وإياكم بقيام ليلة القدر إيمانا واحتسابا ونسأله سبحانه وتعالى أن يجعلنا وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنه اللهم ربنا وفقنا اللهم ربنا وفقنا لما تحبه وترضاه اللهم ربنا اعز الاسلام والمسلمين اللهم اعز الاسلام والمسلمين اللهم اعز الاسلام والمسلمين ودمر اعداءك على الدين اللهم دمر اعداءك على الدين اللهم دمر اعداءك على الدين من الكفرة من كفرة اليهود والنصارى الذين يصدون عن سبيلك ويفكرون اولياءك اللهم ربنا